الله أكبر في الدفاع فأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تردد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adáàpẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba yìí ṣe pé òun náà ni òní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan àbẹ̀lọ́run ọlọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kí ọlọ́run kó mi wá dìde ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣe wáyé ní àlùjànnà pẹ̀lú sábàbí Islam. lẹ́yìn wá gbà náà àwọn orin tó dúkù tó tẹ̀lé ìjẹ́ mùsùlùmí wa ó pọ̀ tí a lè kà tán inú ẹ̀ náà ni àlàáfíà wà kọ́lọ́run kó sàlékún àlàáfíà pẹ̀lú kọ̀ọ̀kan wa. àwọn tí ò lálàáfíà kọ́lọ́run bá fún ní àlàáfíà inú ẹ̀ náà ni àmúnù ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ ní agbègbè ń kí ọlọ́mọ yọ kúrò bẹ́ẹ̀ gbogbo ibi tí òsì fọkànbalẹ̀ ọlọ́mọ bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orin tó kù náà ládùúgbẹ́ rẹ̀ tí ọlọ́mọ kó bá ọpẹ́ lónìí ọwọ́ wa kó ló ṣe àlékún orin fún wa gbogbo àwọn orin náà kó wá jẹ́ nǹkan tó jẹ́ pé yóò jẹ́ sábàbí dáadáa fún wa tó bá ti jẹ́ ọ̀rọ̀ ìjà kìámà ọlọ́mọ yìí kò jẹ́ sábàbí àbúrò pẹ̀lú kọ̀ọ̀kan wa la hawla wala ìlà bìlà ìtàlẹ̀ ọ̀hún. Bára wa sọ̀rọ̀ títí òní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò bí wọ́n ti gbé kalẹ̀. Òun náà ni wọ́n pè ní fàwa ìlú. Mẹ́ńtà ìjàmá tí Al-Imam Ahmad. Bọ́ni Ambal إمام آل السنة والجماعة ìtumọ̀ eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ni àwọn àǹfààní tí a máa rí kọ́ jáde látara ọ̀rọ̀ díẹ̀ nípa ẹni tí a mọ̀ sí aṣáájú tí orúkọ wọn jẹ́ Ahmad bin Hanbal èyí tí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó lògbà pẹ̀lú wọn tí wọ́n panupọ̀ lẹ́yìn wọn wípé a máa pè wọ́n ní ìmáàmì àlìsúnnàtì wal jàmáà wípé a máa pè wọ́n ní aṣáájú fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni tí bá ń tẹ̀lé súnà ànábì tó sì tó jẹ́ pé ọgbà wípé ibi tí àwọn mùsùlùmí tí wọ́n bá dorí kọ ibẹ̀ ló wọ́n máa dorí kọ yẹn ni wàlìjàmá à ọ ń tẹ̀lé súnà ànábì àti ìpanupọ̀ ìjìmọ̀ tí mùsùlùmí bá ní lórí nǹkan ó tún gbà wípé òun ọ̀ wà pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jẹ́ àpapọ̀ mùsùlùmí lórí nǹkan. sọ ìmáàmù gbogbo wọn òun náà ni ìmáàmù Ahmad ẹ̀yin náà ni Ahmad bùnú Muhammad bùnú Hanbal orúkọ ẹni náà ni Ahmad tí wọ́n bàbá wọn ń Muhammad tí bàbá bàbá wọn wá ń jẹ́ Hanbal ṣùgbọ́n lónìí a ti forúkọ bàbá wọn a wà máa pè wọ́n ní Ahmad bọ́nà Hanbal sọ̀rọ̀ náà ni orúkọ tí a ń pè àfáà wa yìí àwọn náà ni a fẹ́ mọ̀ nǹkan tí ó máa ṣe wá láǹfààní nípa ìgbésí ayé wọn èyí tá a fẹ́ ṣe yìí ká sọ nípa àwọn ẹni re ó jẹ́ nǹkan tó jẹ́ wípé àríkọ́ṣe re náà látinú alukur'an karim ọlọ́run ọba jẹ́ kí a mọ̀ díẹ̀ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ ẹni re tó ga jù látara pé ká lè bá a rí dáadáa lára wọn kódà àwọn kan tó wà náà lùkúránì kẹrìm tí wọn èé sànà bí Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run bá jẹ́ ká mọ̀ díẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí wọn látara kí àwa náà ó lè bá rí àǹfààní ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan tá a fẹ́ gèlè lọ́dọ̀ wọn òun náà ni báwo ni wọ́n ti ṣẹ̀sìn wọn dáadáa báwo ni wọ́n ti mójútẹ́sìn òun náà ni bóun ni wọ́n ti dúró dáadáa lórí ẹ̀sìn òun náà ni nǹkan tá à ń ṣàǹfààní látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ìyẹn ló fi sunna anabi sallam òun náà ni kọ́ jẹ́ pé kó náà máa ṣàlàyé àwọn ẹni rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà a máa ṣàlàyé fún wọn tí ó máa tàwọn tó ti ṣáájú lọ tí wọ́n jẹ́ ẹni rẹ láti lè bá akẹ́kọ̀ọ́ látara wọn. Ìgbà jẹ́ wípé àwa wò wípé kí àwa náà ká gbìyànjú láti ṣàlàyé aṣáájú àgbà yìí al-imam al-kabir ìmáàmù àgbà yìí tá sí al-imam Ahmad bin Hanbal òun náà ni a fẹ́ ṣàlàyé wọn ẹ̀rí ìmáàmù tí a fẹ́ ṣàlàyé yìí orúkọ tí mo pè wọ́n ní àkọ́kọ́ òun náà ni màá kọ́kọ́ ṣàlàyé òun náà ni ìmáàmù ahàlìsúnnàtì wàlìjàmáà orúkọ tí wọ́n fún wọn nìyẹn bá ti ní àwọn àgbààgbà fáà nígbà míì tí wọ́n máa ń pè wọ́n ní sheikhul islam àìmọye suyukul islam òun ní ń bẹ tábàdàkọ sheikhul islam á dárúkọ á máa ṣàlàyé ahmad bin taymiya sọ á máa sọ pé àfáàgbà òun náà ni tó ń pè ní sheikhul islam nígbàdàn anamadu ṣe wá sí lọ náà ní àwọn àsìkò míì a máa ṣàlàyé irú àwọn èèyàn báyìí náà so oríṣiríṣi nǹkan oná ni àwọn èèyàn contribute sínú ẹ̀sìn látara bẹ́ẹ̀ àwọn èèyàn wà fún wọn ní orúkọ kèé ṣe wípé kò sí alùsùnà wà jàmáà before alimami ahmad nínú àwọn àfáà àgbà tó ti wá before imam ahmad òun náà ni alimami malik nínú àfa àgbà tó ti wá ni al-imam abu hanifa nínú àwọn àfa àgbà tó ti wá ni al-imam ash-shafi'i nínú àwọn àfa àgbà tó ti wá ni àwọn tí wọ́n hàn wọ́n pọ̀ nínú àwọn tó pé wọ́n ti wá ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wọn ò sọ wípé wọ́n ń jẹ́ ìmáàmù alìsúnná wàjàmá kébí wọn ò jẹ́ wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ àìmọ̀tún dínì ni wọ́n ìmáàmù inú ẹ̀sìn aṣáájú inú ẹ̀sìn ní gbogbo wọn pátá yányán ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ èyí tó jẹ́ wípé ó lágbára púpọ̀ gan tá a máa ṣàlàyé fún wa ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ni pé àwọn tí wọ́n ṣáájú lọ wọn ò kojú ìṣòro yẹn wọn ò kojú ìṣòro yẹn so fitna ni àdánwò ni ṣùgbọ́n kọ́dá máa ń pè ní alimẹ́hìnà alimẹ́hìnàtún olófin gbajúmọ̀ ìrànlọ́dẹ̀ ń gbé ní mẹ́hìnà òun ni àdánwò tó ga tẹ́sì ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n pe àfa àgbà kan wá wọ́n sọ wípé àfa àgbà ìta akẹ́kọ̀ọ́ sọ nìyí gbogbo àfa àgbà tó wà nínú ìjọ náà òun wọ́n ń gbé wá lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́bà tí wá gbé àfa àgbà déwájú olórí ìlú ìjọ náà wọ́n sọ fún wípé nǹkan tí olórí ìlú gbàgbọ́ nínú alukurani kẹrìm náà ni ó nǹkan kan tó gbàgbọ́ làgbé ọ̀dọ̀ wa náà ní ìsìn báyìí tí wọ́n sọ pé gbogbo bídíà òun ni kúfúrú kí wọ́n ẹni bẹ́ẹ̀ wá ní agbára kọ́ wá ní ẹlọ́mọ̀ pé gbogbo àáfàá kọ̀ọ̀kan wá àáfàá náà fi sọ pé bídíà pín báyìí ẹgbẹ́ lórí sọnù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí nígbà náà ìyẹn ni pé ẹni tó súnmọ́ olórí àwọn tó súnmọ́ olórí nígbà náà àwọn ni wọ́n gbé àkídà yìí wá àwọn ni wọ́n gbé kọ́ọ̀lù bìdì ọ̀rọ̀ kan tó jẹ́ bídíà èyí tó jẹ́ pé àwọn tó ṣáájú lọ wọ́n ò nírú ọ̀rọ̀ báwọn lórí wọ́n kàn fírèmù ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ wo ọba sọ di ọ̀rọ̀ tó gbé àwọn náà wọ́n á jẹ́ wípé wọ́n súnmọ́ ẹni tó jẹ́ olórí tó ga jù irú yẹn ni òsì láwùjọ táwa ní tó wáyé irú yẹn náà bá wà ní tẹgbẹrọ àwọn tó ń súnmọ́ lórí àwọn fẹẹ ẹ lọ máa pa afáàkọ kan wa ìjọba ìfẹ́ tí afá afáàkọ kan kékeré yẹn wọn ò ní pé kékeré wọn bá pé kí ni ìgbàgbọ́ rẹ nípa bíbíà ó pin ní àbí òpin tó bá ní àwọn tó ṣáájú lọ wọn gbà pé bíbíà pé wọn ní ẹ lọ gé lórí àgbàdo bá tó sọ gbólóhùn tí wọn fẹ́ kó sọ yẹn ìgbà náà ni ó tó sọ ara bíi fìtínà máa wà nìyẹn ìyẹn ló fi jẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí wọ́n fẹ́ kọ́ gbé Imam Ahmad àtàwọn tí wọ́n jẹ́ àwọn akẹgbẹ́ nígbà náà gbogbo wọn pátá yányán wọ́n fẹ́ kí wọ́n sọ gbúlù nǹkan gbọ́dọ̀ tí wọ́n fẹ́ kí wọ́n sọ yẹn ẹ ń bá ti sọ hàn wọn lè gbà fàgbà ló sọ báyìí gbogbo yìí tẹ gbọ́dọ̀ nígbà wọn wá ń pa àwọn àfáà wọ́n pa ìmọ̀ iye àfáà wọ́n nà ẹlòmíì wọ́n lè nà ẹlòmíì tí ò ní lè wúlò mọ́ láyé oríṣi àwọn àfa wa ń wo pé ọgbọ́n wo la fẹ́ máa dá àwọn yẹn wa ń wo gbogbo ọgbọ́n tí wọ́n bá dé ẹlòmí ò dákẹ́ kò tiẹ̀ ní sàn kankan àwọn ní tẹ́lẹ̀ báyìí gbọ́dọ̀ ti yé kò ní sàn kankan kò ní sàn kankan yẹn náà yóò tún jìyà sọ ẹlòmí ẹ̀rọ kọ́ máa lọ ọlọ́run ti ọ̀dọ́ sàn kankan òun ní ó fún kankan tó wò <laughs> sọ àwọn tó wò pé ẹ jẹ́ ká rí yí ọgbọ́n sí ẹlòmí ọgbẹ́ tá a bá ní ká wò náà kò pé ṣùgbọ́n dáwọ́dún wọ̀ ọ́ lọ́dọ̀ náà wọrí ìsìnkàn làwọn àbá ni wọ́n ṣe ń gbà náà sọ tó jẹ́ pé olórí ìlú fẹ́ kọ́ jẹ́ wípé nǹkan tóun nígbàgbọ́ nú ẹ̀yẹn nìkan ni gbogbo àfa gbọ́dọ̀ sọ ẹjọ́ wá jẹ́ àfa àgbà ní gbogbo ayé ìgbà náà onímọ̀ ahmadu hamdan ọwọ́ mú àwọn àfa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pé onítọ̀kọ́dọ́gba àfa àgbà náà tó mọ̀ pé ẹjọ́ wá jẹ́ àfa àgbà tí gbogbo ayé ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí a bá ní kó wọ́n lọ gbé àfàgbà lẹ́ẹ̀kan náà ariwo gbé ráyọ̀tì àwọn èèyàn yóò bẹ̀ẹ́ ṣẹlẹ̀ gbàdúrà rí pé òun ti pa òun ti sàwọn èèyàn tó pọ̀ léṣe àwọn ti kìíní yẹn tuntun wáyé pé àwọn èèyàn ti ń bẹ̀rù dáadáa náà ṣe àwọn pé káwọn ò jẹ Ahmad gbogbo èèyàn wá ń retí nǹkan tí ó ṣe níjọ náà wá dúró nǹkan tí àwọn tó ṣáájú lọ dúró wọn ò yí kúrò ń bẹ̀ ìtọ́jà yìí pé oríṣi nǹkan lọ́sẹ̀lẹ̀ tá a máa ṣàlàyé ń báyìí ìmọ̀ Muhammad ò wá kúrò ń bẹ̀ tó ti bí wọ́n ti nà wọ́n tó bí ìgbà tí sójà náà yàn tẹ́gbẹ́ wọn pé wọ́n nà wọ́n nínú àgbẹ̀ kí wọ́n kú tó ti bẹ́ẹ̀ náà wọ́n kú lórí ọ̀rọ̀ wọn títí títí tọ́lọ̀ fi wá fi ọ̀rọ̀ náà tó wá fi fìdí ẹ̀ múlẹ̀ ìyẹn ló fi jẹ́ pé bí wọ́n ti wá dúró tí wọ́n fara da gbogbo wàhálà tó yẹ ọkọ̀ já ìjẹ́ agbára yẹn lè ká. tí wọ́n dúró tí wọ́n fara da yẹn tí wọ́n wá jẹ́ pé wọ́n dúró orí ìyá yẹn náà ìyá yẹn ó ní iye kan iye iye tó ṣe tó ṣe fún wọn. òun náà ní ipa nínú ikú wọn pẹ̀lú kádà pé ṣùgbọ́n àyàn rí pé wọ́n dúró ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yẹn ló fi jẹ́ pé àwọn àfáà máa ń sọ wípé ọlọ́run lo àwọn èèyàn méjì kan fẹ́ sìn nígbà tẹ́sìn fẹ́ dàrú ẹni àkọ́kọ́ tọ́lọ́run ọba lò òun náà ni Abubakar nígbà tó ṣe ọlọ́run ọba tó kúrò lórílẹ̀ ayé tán bàlójú ọlọ́run kúrò lórílẹ̀ ayé tán àwọn èèyàn ní àwọn kan ní ẹ̀wò ànábì ti kú àmọ̀pá ànábì máa kú àwọn òṣèlú Islam <laughs> àwọn kan ní zaka ẹ̀dá lọ́ni a máa yọ fún ni àní nǹkan dé abẹ́ yọ wọ́n. so nígbà náà Abubakri àwọn tí wọ́n láwọn ò yọ zàkà mọ́ àwọn kan náà àwọn sọ abá sọ wípé ah, ẹ wo nígbà náà fi ń kírun ẹja fi wọ́n lè járe àbátì láéláé wọn ò ní sọ pé àwọn ò yọ zàkà mọ́ ó bá àwọn tí wọ́n láwọn ò ṣe Islam ó bá wọn jà àwọn tí wọ́n láwọn yọ zàkà ó bá wọn jà nígbà náà kaná bá rí zàkà yọ wọ́n tún ti yọ nǹkan mìíràn nù. àwọn ibi nìkan yọ sọ́yìn tó pé tí nǹkan kan bá ti wá tí wọ́n bá ti lè rí yọ báyìí èèyàn ti ba nǹkan tó pọ̀ ó ti bàjẹ́ nínú ẹ̀sìn. táyì kan bá gbé ọ̀rọ̀ kan wá nínú ẹ̀sìn bọ́ọ̀lù dẹ̀kọ́ èèyàn ó kéré tó báyìí tí wọ́n sọ pé nísìnyí báyìí gbogbo bídí àkúfùrù tọ́rọ̀ yẹn bá fi lè di nǹkan tí gbogbo èèyàn gbà wọlé ó máa ba ẹgbẹ̀rún nǹkan jẹ́ nínú ẹ̀sìn gbẹ̀yìn onímọ̀ ara bíi pọ́blẹ́mù máa wà nìyẹn so Abakiri dúró nígbà náà ó dáàbò bo ẹ̀sìn òye kókó rẹ̀ bẹ́ẹ̀ náà ni mama Ahmed náà nígbà yìí ní tí wọ́n ń sọ̀rọ̀ lélẹ̀ yọ̀ọ́ kàn fẹ́ tọ́tọ̀ nǹkan báyìí ni àáfàá ni ó jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀sìn ni ó bàjẹ́ fẹ́yẹ̀ yẹn sọtọ́jú bẹ́ẹ̀ ìmáàmù ahmad dúró dídúró ìmáàmù ahmad nígbà náà ọlọ́run bá fi dáàbò bo ẹ̀sìn àwọn méjèèjì yìí nígbà tẹ́sí fẹ́ dàrú àáfàá ni ọlọ́run bá lo abubakar rọdí ọlá ánì kọlọmọ ayọrọ sí àti mọmọ ahmed rọdí ọlọ kọlọmọ bá kẹwọn sọ wọn lò wọn fún ẹsìn náà ó sì dúró lóbi jẹ pé gbólótọ gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn àfáà súnà òun náà ni pé ìdàrọ àìta rọjùlan yòhìbù hahamada bùnà àmbà fàálàm ànáwó min àrí súnà wàlìjàmá tọ́ ọ bá fi lè rí ẹnìkan ẹni yìí ó fẹ́ràn ìmọ̀mù ahmad bùnú ambal ti mọ̀ wípé ẹni yìí o inú kíni ọ alìsúnná wàlìjàmá mọ̀fúnmù ẹ̀ tó jẹ́ mọ̀fúnmù mọ̀kọ́ láfẹ́ ẹ̀ lórí ìgbìnà bá dúró nìkan tí wọ́n sọ̀rọ̀ mọ́mọ́ ahmad rẹ̀ mọ́mù tó kórìíra rẹ̀ tó lóun ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tó ní kankan báyọ̀ lọ́ọ́ mọ̀ wípé eléyìí ó ti di kéde ọsọ ìbòlì bíi à ẹni tó jẹ pé ìtọjẹ bídíà òun náà ní tẹ̀lé so Imam Ahmad ní ọ̀rọ̀ díẹ̀ nípa ìgbésí ayé wọn òun náà ni pé Imam Ahmad gẹ́gẹ́ bá ti dárúkọ wọn òun náà ni Ahmad bun Muhammad bun Hanbal. òun náà ni Imam Ahmad ìgbà tí wọn bí Imam Ahmad tí ó jẹ́ pé ìpanupọ̀ gbogbo àwọn àfáà tó ń kọ ìtàn tó wà lórí ẹ̀ òun náà ni pé wọn bí wọn nígbà tí hijira di one hundred and sixty four òun náà one hundred and sixty four. òun náà ni wọ́n bí wọn ìfẹ́kẹ́ wọ́n kú òlúrílẹ̀ ayé nígbà tí jíra di two hundred and forty one two hundred and forty one nípadùkọ̀ gbogbo àwọn àfáwọ́dítà rẹ̀ tí wọ́n dẹ̀ lò ní ayé seventy seven years òun náà ni wọ́n lò ní ayé so imam ahmad lárúbáwá pọ́nbélé òun náà ni imam ahmad ìtọ́jẹ́ pé tá a bá ń tírèsì ẹbí wọn lọ ẹbí wọn ó lọ sopọ̀ mọ́ ẹbí ànábì sálàm tá a bá dọ́dọ̀ nìzárù bónú mahad sọ ìkànnì àwọn tó ẹgbẹ́ alitrèsì. So, àwọn àwọn bàbá báwọn lábá ni wọ́n ń pè ní máa adu sọ ẹ̀tọ́ wa bí obi ẹnìkan náà ń pè ní nizar wọn ni tí a bá ń tẹ̀sí ẹbí wọn lọ ó máa lọ kan ẹbí ànábì ní abala abẹ yẹn ẹbí tó jìnnà ni wọn yóò kan ẹbí ànábì ní abala abẹ sọ lọ́gbàwá pọ́nbélé tí ò sí iyèméjì bẹ́ẹ̀ ìtọ́jà yìí ibi tí wọ́n bí wọn sí kẹ́bí àwọn àfáà ti sọ òun náà ní ilẹ̀ Basrọ̀ òun náà ni wọ́n bí ìmáàmù sí ṣùgbọ́n nígbà tí wọ́n wà ní ọmọ kékeré wọ́n jẹ́ kó yé wa yí pé ìgbà náà ni bàbá wọn ti kú nígbà tí wọ́n wà lọ́mọ kékeré wà náà ṣáá yẹtí ìmáàmù èyí tó jẹ́ pé ìmáàmù Ahmad ọmọ òrukàn. òun náà ni wọ́n jẹ́ sọ ẹ̀kọ́ ewé kò sí àsìkò ẹ̀kọ́ tá a rí kọ́ńtẹ̀ yẹn òun náà ni wípé èèyàn jọmọ kò ní kéèyàn ọmọ sọ̀síìdì nínú ìgbésí ayé èèyàn ọmọ bàbá Ahmad èyí tó wá jẹ́ wípé ìyá wọn òun máa bá wàá ṣèlérí fọlọ́run wípé òun tóun ó òun ọ̀fẹ́ ní ọkọ mìíràn ọmọ yìí nìkan olùfẹ́ tọ́jú torí pé nígbà náà kéèyàn tọ́jú ọmọ iyì tó máa ń kó bá òbí kì í ṣe kékeré so látara bẹ́ẹ̀ ìyá rẹ̀ gbà pé ọmọ yìí nìkan lòun fẹ́ẹ́ tọ́jú àwọn tó ń kọ ìtàn wọ́n jẹ́ kó yẹ wá gan pé Imam Ahmad ìjọ yìí kí wọ́n tètè fẹ́yàwó nítorí màmá wọn gan ni nítorí pé wọ́n wò pé màmá yìí ó dúró tì mí tí bá tún wá ní kí n fẹ́yàwó ìyàwó náà máa kílèmù ráìtì ẹ̀ so òun ò ní máa yé wàhálà tí màmá ti tẹ lórí èèyàn so látara bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ ṣe dáadáa fún màmá wọn wọn ni wọn fẹ́ yàwó tó màmá wọn fi kú kẹkẹ ọmọ forty years òun ni wọn tó sọ pé àwọn fẹ́ fẹ́ yàwó wọn jẹ́ kí màmá wọn kú torí pé wọn fẹ́ yàwó torí pé kí ni ọ wọn mọ rírì àdúrótì àti àwọn akitiyan tí màmá wọn ṣe pẹ̀lú wọn látara wípé kí wọn ó lè bá a di ẹni tí ó jẹ onímọ̀ tọ́lọ́wọ́n bá dẹ̀ tí a tẹ́ sí láti di kíni o onímọ̀ náà. so màmá wa òun náà ló kọ́ wọn ní alukurhani kẹrìm ní ìhà sórí láti bẹ̀rẹ̀ tóbi dópin ìbátan di ọmọ ọdún mẹ́wàá gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú tàn òun náà ní pé gbogbo tí ń jẹ́ Quran láti bẹ̀rẹ̀ dópin láti ọ̀dọ̀ màmá wa ó ti wà nínú wọn so lára ẹ̀kọ́ èyí tí a rí nìyí fún àwọn tó jẹ́ pé a jẹ́ obìnrin lẹ́yìn lẹ́yìn tó jẹ́ ọkùnrin náà ìmójútó ọmọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ àwa náà máa wá ẹ̀kọ́ fún ara wa ẹ̀kọ́ tá a fẹ́ fún àwọn ọmọ wa káwa náà ò ní níwọ̀n bá díẹ̀ ìwọ̀n bá tá a bá ní yìí káwa náà ò jẹ́ lọ́ọ́ pé yóò lè fún àwọn ọmọ wa pàtàkì jùlọ rúdímẹ̀ntì ẹ̀kọ́ a ẹ̀kọ́ oníkẹ ọmọ kùránì kà kò dẹsí kéde nǹkan tó lè kéde gbogbo tó bèrè kọ̀ọ̀kan ò lè máa kà àti mọ kùránì kà kéde nǹkan tí mọ kùránì kà obìnrin gangan kùrán ó ti máa kà ó pé lónìí ọmọ màmá mi ọmọ wọn ó gbèrè tó tù kéwìn ọmọ kéwìn so òun kéwìn kọjá pé yọọ kọ ọmọ yẹn ní Qur'an yóò ti mọ tán rẹ̀ tí wọn retí wà nígbà níta tó fẹ́ sí ta so kó sànù wa ìtaari kọ́ ni pé màmá yìí dúró láti jẹ́ pé kí Imam Ahmad kí wọ́n ní ẹ̀kọ́ látara bẹ́ẹ̀ màmá ni wọ́n máa ń mú Ahmad lọ sí lọ́dọ̀ àwọn àwọn òmùdélé ní gbogbo àràárọ̀ so gẹ́gẹ́ àwọn apá àgẹ́gẹ́ ti ṣàlàyé fún wa nínú tàn wọ́n ń kẹ́kọ̀ọ́ látìgbà náà tí wọ́n fi di ọmọ fifteen years ìgbà tí wọ́n di ọmọ fifteen years màmá wọn sọ fún wa wípé ẹ̀kọ́ tí mo fẹ́ kó o kọ́ tó wù mí òun náà ni pé ilmùlẹ̀ hadith òun ló wù mí tí mo fẹ́ kọ́ ọmọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ànẹ́bì òun ló wù mí tí mo fẹ́ kọ́ ọmọ sọ fíìdì tí mo fẹ́ kọ́ ọ lọ nìyẹn tó jẹ́ pé bàbá nípa ìmọ̀ àdíìsì òun náà ni gbogbo àwọn àfáà gbà wípé òun ni wọ́n ló ga jù ní gbogbo nǹkan tí wọ́n ní ìmọ̀ fíkìwù ó kàn wà pẹ̀lú ẹ̀ tó pé fíkìwù náà kọ́ fi bẹ̀rẹ̀ kó tó dọ́dọ̀ wọn fifteen years ìkànnì àwọn àfáà tó mọ fíkìwù dáadáa nínú ìlú wọn wọn kọ́ fíkìwù bẹ́ẹ̀ ọ̀nà kọ́ fi bẹ̀rẹ̀ so ìgbà tó wọn fifteen years ó pé ọ̀ya àdìsí wa bẹ̀rẹ̀ ibi àdìsí òun náà wọ́n ní wọ́n mú ọwọ́ lọ sókè bẹ́ẹ̀ ju ọ̀rọ̀ fíkì lọ wọ́n yẹ pé méjèèjì náà ni àwọn ẹ̀mọ́ wọn ti sọ pé àmọ́ mọ́dáàbù imam ahmad so látara bẹ́ẹ̀ imam ahmad wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìmọ̀ àdìsí tí a bá yẹ ti ń kọ́ mọ́ àdìsí ìmọ̀ àdìsí ní bùkátà sí nǹkan tó jẹ́ pé ó tóbi nígbà náà òun ni pé èèyàn lè dúró nùlú èèyàn lásán kọ́ mọ̀ ìmọ̀ àdìs nígbà tí wọ́n di ọmọ twenty years òun náà ni wọ́n bẹ̀rẹ̀ àríṣìlátú nìtọ́lábí ismail hadith òun náà ni wọ́n wò pé àwọn gbọ́dọ̀ ṣèrìn àjò kúrò nínú ìlú àwọn káwọn lọ wá ìmọ̀ àdìsí lọ́dọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n wà káàkiri gbogbo ayé ìgbà yẹn ni màmá wọn sọ pé ọ wà lọ ọfẹ travel ẹbí náà bá lọmọ kan gbà mí èèyàn níjọ fẹ travel ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ rárá pé pé ọbẹ̀ kó ní ìmọ̀ yìí ní ànídópin so látara pé ọbẹ̀ kó ní ìmọ̀ yìí lánìdópin màmá yìí wá yọ̀ǹda fún Imam Ahmad láti travel travel gbà náà dẹ̀ ní kì í ṣe nǹkan tó kéré so Imam Muhammad wa bẹ̀rẹ̀ sí travel káàkiri ayé àìmọye ìlú Maka ni Madina ni Khorasan gbogbo àwọn oríṣiríṣi ìlú òun náà ni Imam Muhammad dé ní ìrìn àjò wọn àkọ́kọ́ kí wọ́n tó padà sílùú wọn kìí ṣe ìlú kéékèé ṣe fi tá máa dákọ̀ ìlú fifteen tí wọ́n dé láti lọ wá ìmọ̀ àdìs ní rílà wọn alákọ̀ọ́kọ́ kanu adúsọ pé Eh, tírípù wọn míì tí wọ́n tún lọ tí wọ́n tún lọ tí wọ́n tún lọ tí wọ́n tún lọ. eléyìí náà ni pé ìmáàmù wọn lọ káàkiri ayé nínú tó pé fún ìmáàmù Ahmad òun náà nìkan dáhùn pé yaaya yáyá ìyí òun àti ìmáàmù Ahmad wọ́n jọ máa ń wá ìmọ̀ káàkiri ni àfáà yìí ó ìmáàmù Ahmad dáadáa. gbàdúrà rìpọ́tù mọ́mọ́ amadu níbì kan olóògbé ayé mọ́mọ́ amadu lò fún fifteen years làwọn jọ lò ó ní imam ahmed ma maftakora alayya bisẹ́ ìtẹ̀lẹ̀ kò sèyànràn báyìí pé tó dẹ̀ ó dẹ̀ mọ̀ pé ìmáàmù tó mọ nǹkan tó pọ̀ ni kò sèyànràn báyìí láwọn lórí rí pé ẹbí kìíní báyìí gbà tó ọmọ kìíní mi mọ́ kọ́ lélẹ̀ nígbà tó ṣe kìíní kan ẹbí mo ṣe báyìí fún ọ ẹ̀ lè bẹ́ẹ̀ láìláì so ẹni tó gbà Imam Ahmad travel ni Imam Ahmad wàá nìkẹ́ wá ṣe pé màmá wọn lọ́wọ́lọ́wọ́ ṣẹgbẹ́ kò yẹ ṣe olòṣì ni wọ́n pè wọ́n kò sí owó wọ́n kàn travel ni nǹkan tí wọ́n ń ṣe náà ni pé dábàá débì kan wọ́n wọn wá bí kí wọ́n lọ rẹ́ǹtì bí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn kankan wọn báyàn fi gbé ẹrù òun ni wọ́n fi máa rí owó tí wọ́n fi máa sustain lára nǹkan tí wọ́n ṣe rí náà ni pé wọ́n máa ń báyìí tíà náà rí lára àṣẹ ni wọ́n bá yẹn báńdì ìwé tó bá níwè so wọ́n máa gba owó lára nǹkan tí wọ́n ṣe nìyẹn so wọn ò ní owó kankan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n ń gbìyànjú wọ́n ń wàhálà wọ́n ń dààmú ẹ̀rí ìyá abúlé mohin àti mọ́mọ́ ahmad wọ́n lọ sí mẹ́kà wọ́n náà bá ti wá kúrò ní mẹ́kà àwọn ń bọ̀ wá sí yẹmẹ́nì ìgbà tí wọ́n wá dé mẹ́kà wọ́n bá àfa àgbà lu yemen ní maka táǹpé ní abdulrazak asọ̀nìhàní àfa ni tọ́ pé àfa àti gbogbo ara yemen mọ̀ pé àfa àkọ́kọ́ ní yemen òní màdàbà àfa ní maka àdìsí wọ́n gbà lẹ́nu àfa yìí gbàtán wá gbàtán yàyà fún mi wọ́n sọ fún mama ahmadu yìí pé àti dúpẹ́ yemen tá a lọ afẹ́ máa lọ bí ìgbà tó de kí o bí ọlọ́run ti ni amadu ní pé ara o wọ́n ní pé àfa àkàndá bẹ́ẹ̀ ní <laughs> lọ́dọ̀ náà tó jẹ́ pé a rí nǹkan tó pọ̀ gbà lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ti ṣe àwọn òde Yemen wọ́n tún kúrò ní Maka àwọn náà jẹ́ bíi olùfún Yahya bin Mu'in ní so àmẹ́jùn àjọ kúrò ní mọ́ká wọ́n fi ìmáàmù wọn abdulrasaq síbẹ̀ wọ́n padà sí yemen wọ́n tún wá yemen títí tí ìmáàmù náà tún fi kúrò ní mọ́ká tó tún bá wọn ní yemen wọ́n yàn lẹ́nu pé áá ah, ah, àwọn bá wọn ní yemen ìmáàmù abdulrasaq ibn asanani àwọn àwò pé irú ẹni yọ ẹ kí a mọ sponsor rẹ ká fún ní owó tí ó máa mọ́mọ́mọ́dún ní àwọn ò ní tẹ̀ rárá àwọn báwọn ti ń ṣègbésí ayé àwọn ara zúdù ònìyàn pé téèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ èèyàn á máa pàdé àwọn ìṣòro ẹlòmíì òní tí ìṣòro kan yóò ti máa pariwo gbogbo ayé ni wọ́n mọ̀ pé eh, eh, ìṣòro eh, ẹgbẹ́ ti fẹ́ bọ́. a máa fara da nǹkan tá a bá ń rí nínú mọ̀ gbogbo tá a bá ti ń rí nínú mọ̀ èèyàn ò rí ni ẹ má bẹ́ẹ̀ ṣiṣẹ́ àlìkí àmọ́ ó máa rí àwọn nǹkan kan tí ó tóbi ọlọ́run ọba náà ó tún máa tẹ́sì ẹ̀ pẹ̀lú ìmọ̀ yẹn tó gbé oore sílé ayé gangan kéré fẹ́ tó bá nímọ̀ oye tàlìkí àmọ̀ tó pọ̀ bàjẹ́ ẹni ọ̀gá máa pariwo àwọn mọ́mù tó ṣáájú lọ bẹ́ẹ̀ wọ́n ní ìfaradà kò ní sí nǹkan kan lọ́wọ́ wọn wọ́n sì ní ìfaradà wọ́n ní mama ahmed tún wà yẹn mẹ́rin ó ṣe gbogbo wàhálà yẹn lọ ìgbà tó padà sínú ìlú àwọn yẹn ní ah ìmọ̀ ahmed ti rú gbogbo àwọn èèyàn àwọn èèyàn rí tẹ́sí ti gbé ah ọ̀nà ah ẹ̀sìn rùjú wàhálà ti pọ̀ jù ah, bàbá ní nǹkan tá a rí lọ́dọ̀ abrazaki asọ̀nà á ní àtàwọn afá mi lọ lọ́dọ̀ wọn gbogbo eléyìí gbogbo onírà dẹ́ ìwọ yìí ó ní gbogbo onírà yẹn ó dì rọrùn fún wa gbogbo nǹkan yẹn so látara pé kí ni o n tó ń jẹ́ dùnú fún wọn ni pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ní yẹn òun ló ń jẹ́ ìdùnnú fún ìmáàmù Ahmad gbogbo tí wọ́n travel káàkiri yìí òun náà lọ sọ àwọn náà di àáfàá wọn lọ́dọ̀ mọ́mú ṣáfì gbogbo ẹ̀ wọn káwọn ẹ̀kọ́ yẹn káàkiri so àáfàá wa di àáfàá àgbà nínú àdìsí wọn di àáfàá àgbà nínú fíkìl ṣùgbọ́n àwọn àáfàá jẹ́ kó yé wa yí pé láti ìgbà tí wọ́n ti wà ní ọmọ fifteen years òun ni wọ́n ti wá wò pé gbogbo àdìsí táwọn bá ń rí káwọn ọmọ kọ́lẹ̀ gbogbo àwọn àdìsí náà ti ń kọ́ ẹ̀ láti ọmọ fifteen years òun ló wà nínú musnad imam ahmad lónìí lónìí wọ́n máa kọ́lẹ̀ sínú pépà gbogbo àdìsí náà bá ń gbà wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń wá pé bó o ní lílálàáfíà rẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ nígbà táwọn náà rí i pé a ah, àsìkò gbé pẹ̀lú àwọn ìnira tí wọ́n ń rí wọn ni pé àsìkò ké ikú lè fẹ́ ṣẹlẹ̀ wọ́n á pe gbogbo àdìsí yẹn pátá yẹn yẹn fọmọ wọn. sọ̀rọ̀ jọ pé Imam Ahmad máa ń pe ọmọ wọn lẹ̀ tá a mọ̀ sí Abdullah ọmọ Abdullahi wọn sọ fún pé ìwọ Abdullahi sàdísì kan kí n ka gbogbo àwọn tó gbà wá fún ọ tàbí kó o ka àwọn tó gba àwọn àdìsí wa kí n máa sọ yẹn fún ọ so ara ẹ̀kọ́ tí màmá amadu tún kọ́ àwọn ọmọ wọn náà nìyẹn ètò yẹ pé gbogbo àdìsí pátáyányá gbogbo ẹ̀ ni wọ́n kà fún àwọn ọmọ wọn ọmọ wọn abdullahi òun ló wá jà máa gbogbo ẹ bá àfa àtijọ́ náà ni pé òun ni ó tún wá jẹ́ ó tún wá ṣe muslim lẹ́yìn bàbá òun ló tún wá ṣe òun náà tún fi àwọn rìwáyà míì tiẹ̀ náà lójúkùn táwọn afá ń sọ̀rọ̀ lórí nígbà tó máa ń sọ̀rọ̀ lórí muslim imam ahmad so bàbá ń kó tí àyíjọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ń jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ olówó adi o musinadu imam kí ni ah. so tí àtò tóbi wọ́n ṣe àwọn tí àmì wọ́n tí àtò tóbi lórílẹ̀ ayé lónìí tí a máa ń kà sí nínú màdìsì òun náà ó jẹ́ odidi tíà tó lágbára náà musinadu kí o imam ahmed so nítorí àsìkò kí wá ní nǹkan tí ó wá ṣẹlẹ̀ èyí tó jẹ́ wípé ó lágbára nínú ìgbésí ayé Imam Ahmed òun náà la máa ń pè ní mọ́sẹ̀ alátú khalqil Qur'an kí ni túmọ̀ rẹ̀ o lè má ètò yéèyàn ó pé kí ni túmọ̀ eléyìí sí ra rẹ̀ òun náà ni pé àwọn àfáà sọ pé kùránì yìí ṣé ẹ̀dá ni nínú àbí kéè ṣẹ̀dá kò sí tètè yé wa báwọn èmi tí mo wájú yín nísìnyí báyìí ẹ̀dá ni mí ọ̀rọ̀ tí mo wá ń sọ jáde yìí ẹ̀dá náà ni ọ̀rọ̀ yẹn ọlọ́run ló dá ọ̀rọ̀ tí mo sọ yìí èmi gangan fún ara mi náà ta ló ṣe kí ni o ọlọ́run ló dá mi. kùránì wàá ní ọwọ́ ajọ́rọ̀ ọlọrun àyẹ̀wò ní ọlọ́run ni èé ṣẹ̀dá ọrọ rẹ rẹ̀ ẹ̀dá ni. sọ ọlọ́run èé ṣe kí ni o kèé ṣẹ̀dá ọ̀rọ̀ kí ni o ẹ̀dá ni. nǹkan tí wọ́n gbé sí orí màmúnù tó jẹ́ khalifa àgbà náà tí àwọn mọ̀tẹ́sílà tí wọ́n gbà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjàmíyà àwọn aranka àwọn sẹ́ẹ̀kì kan náà jẹ́ àwọn jàmíyà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn wàhálà yìí ẹ̀dọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìdọ́kọ́kọ́ sọ ni wípé láéláé ọlọ́run ọba ò lọ́rẹ̀ẹ́ yóò já lọ́rẹ̀ẹ́ láàmú yẹ tẹ́kìdì lọ Ibrahim khalila ọlọ́run ọba ọ̀yẹ́ ọ̀yẹ́ ló wà ní kúránì lódìdí ó sì takò ó ní màá takọ̀dọ̀ lọ Ibrahim khalila ó ní ìtumọ̀ khalila ni wípé ẹni tí ó máa ní bùkátà sí yẹn ó dẹ̀ wọ́n ní ìlú lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni tí ó máa ní bùkátà sí yẹn bí ọlọ́run ọba yẹn Ibrahim lẹ́ni tí ó máa ní bùkátà sí abáàdì ìrìn ọ́ ni ṣèfèrí gan ní bùkátà sọlọ́run èèyàn fẹ́ fún yàn mo fẹ́ yíyàn mo wá fún ní ìdí gbogbo ayé ní ẹdílé ní mo fẹ́ yíyàn tẹ̀yìn máa fẹ́ yíyàn ìdí gbogbo ayé wá ní òun á sọ fún ọmọ mo yan Ibrahim ní kọ̀ọ̀lì yìí lánàá ọlọ́run bẹ́ẹ̀ fi pé Ibrahim lé ní ẹ̀rọ sọ̀rọ̀ yẹn kò lè dúró ìgbé mo ṣe Ibrahim lẹ́jọ́ ọmọ ní bùkátà sí mi ṣé mi kò ṣe mí lẹ́jọ́ ọmọ ní bùkátà sí mi ó sì dùn olórí ẹ̀ bẹ́ẹ̀.

èmi lọ́lọ́run ọba rẹ ṣé igi náà àwọn ọ̀sán bá ìmúṣà ti di nǹkan mìínú ọlọ́run pé látara bẹ́ẹ̀ mi tó ti bẹ̀rẹ̀ nìyẹn èyí tó jẹ́ ọ̀gá wọn nígbà náà tó jẹ́ wípé òun àlìjáde búnú dirham òun lọ̀gá wọn nígbà náà tó bẹ̀rẹ̀ ìkánú àwọn àlífà ọjọ́ léyà olóhùn tó dúró lọ́rùn tó fi pẹ̀rẹ̀ léyà pé eléyìí ti fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ ò wò lórílẹ̀ ọwọ́ àṣẹ́kù àwọn tí wọ́n gbà lọ́wọ́ àlìjáàmù fún sọ̀fùwàn wọ́n gbà lọ́wọ́ àwọn jàmíyà lẹ́nu àwọn mọ̀tẹ́sílà gbà lọ́wọ́ ẹ̀ àlìbàdàn wọ́n jẹ́ máa múnú ọ̀kan nínú àwọn afáàmù tẹ́sílà ọ̀dọ́ rẹ̀ ló ti kéwú so ó ti gba ìròrí yẹn lọ́dọ̀ àfáà yẹn tó dẹ̀ respect àfáà tó kéwú lọ́dọ̀ ẹ̀ fẹ́ pè ní Allah so látara bẹ́ẹ̀ òun náà nítorí yẹn àwọn wa gbé sórí ẹ̀ gbà bẹ́ẹ̀ pé ọlọ́run nìkan ni ọba tó jẹ́ pé kì í ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ jẹ́ nígbà sọ bẹ́ẹ̀ ni pé tọrọ ọlọrun ọba ọba fi lè méjì nìyẹn ọba máa tí ò ní ẹyọ kan jẹ́ ẹni tí Ọrọ rẹ kí ni o tóbi wàrà náà náà nùkú. gbogbo àwọn afáàdùn aṣáájú ló sọ wípé ọ̀rọ̀ ọlọ́run kàlámù lọ géérú màkùlù. ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀sẹ̀ kí ni o kèé ṣe kí ni o ẹ̀dá. àwọn àti pé ó sì fi ọ̀rọ̀ ọlọ́run gbà náà ọlọ́run gbà náà. rárá náà. ẹni tó bá sọ̀rọ̀ òun lásàbí ẹ̀dá ọlọ́run ọrọ mi jẹ́ kí ni ọ̀dẹ́ mi sọ jáde náà jẹ́ kí ni o ó jẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba kí o kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀ náà jẹ́ kí ni o nǹkan náà bá lórí nìyẹn àwọn dáńjà bá wá nǹkan lórí nìyẹn àwọn àgbà wípé wọ́n bèrè T'ọba ọ bá ní pé ọlọ́run dá sí ara ọlọ́run ìwọ ọlọ́run bá ní bùkátà sínú ní bùkátà ọba dá sí ara èèyàn ọ̀rọ̀ rẹ̀ ara èèyàn lọ dá sí oríṣi ẹ̀ ní mẹ́ mẹ́ ọlọ́tí ọ̀rọ̀ ọba dá dúró sójú kan ìwọ ọ̀rọ̀ kan tí wọ́n sọ láyé tí gbogbo ọ̀rọ̀ ń dágbọ́ yẹn nígbà nìkan wà rọ̀ pé kí ni ẹni tó sọ nìyí mọ́sálà ló di wàhálà èyí tó jẹ́ pé àwọn afáàmọ́ sọ fún wa pé ọlọ́ni arahman alamal quran kọ́lá kọ́lí ìsà kó ló tó lo kọ́lá kọ́ ìgbà ló mọ̀ pé kúránì òun kọ́lá kọ́ rẹ̀ ni ọ̀yẹ́ kó sọ pé kọ́lá kọ́lí ìsà náà wà lùkùrán kí ló lọ pé ọlọ́ni alamal quran wà kọ́lá kọ́lí ìsà láì mọ iye ìgbà tó lọ́wọ́ bá pa

gbogbo àwọn tó wà ní olùgbà náà àfa nìkan ni ẹ máa ń gbọ́rọ̀ sílẹ̀ tí àfa tí àbá ti rí tí àbá ti lè máa gbọ́rọ̀ sáwọn àfa rẹ̀ mọ́ tí àwọn àfa ò jẹ́ pé àwọn ni wọ́n ní agbára lórílẹ̀ ayé ilẹ̀ ayé ó máa bàjẹ́ tí àwọn aláṣẹ bá ti lágbára jà àfa lọ aláṣẹ yẹn kó jẹ́ pé kó tẹrí ara rẹ̀ bá sọ́nà àwọn àfa ni tí aláṣẹ bá ti lágbára jà àfa lọ wàhálà ti òní ò fún àfa ni wá sí wọ́n bẹ̀rẹ̀ kan wo sọ fún wọn wípé fètò sọmọ bíbí wọ́n gbọ́dọ̀ fi ètò sí ọmọ méjì náà gbọ́dọ̀ bí kọ́ wáyà tí ó fi díẹ̀ múlẹ̀ ànábì ọlọ́run wa bímọ méjì tí òbí ju méjì lọ sọ fún àwọn èèyàn òun ni kò sọ fún àwọn èèyàn ìdí àdúgbà fẹ́ nìyẹn bí wàhálà ti mọ ìfẹ́ lórí láàyè nìyẹn bí wàhálà ti mọ ìfẹ́ lórí láàyè nìyẹn wọ́n lé gbé àwọn àfáà náà bá wà lórí gbé wọ́n gbà kí wọ́n bẹ̀rù àwọn àfáà ara tí mọ́ Muhammadu sọ nìyẹn pé àwọn àáfàá tí Màmúnù kọ́kọ́ ń gbé tó ń gbé díẹ̀díẹ̀ àwọn ni wọ́n fà á àwọn náà jẹ́ kí ọ̀rọ̀ Màmúnù lágbára tó máa yẹn ká ní gbogbo wọn bá takú nìyí pé alukur'an kí ni o kìí nu má lu ìgbà ló ti bẹ̀rẹ̀ báyẹn mi ò ní ti bí ẹ̀rú ti mọ ẹ̀bà pé gbogbo wọn dúró wọn dúró wọn dúró ṣùgbọ́n àwọn tọ́wọ́ kan lọ kó bí kẹ́lò ọmọ bẹ́ẹ̀ kánú dédé àlífà kẹ́lò tí wọ́n bá wọn tí gbogbo wọn dà láyé ní sinmi wọn náà ti kú kí wọn lọ́dọ̀ àlífà ẹ̀rọ tí wọ́n bá wọn. ẹ ò gbà sí alẹ́ tó máa ìsọ ní màá sọ kálífà ọdún pẹ́mi létí tó gbà nǹkan lọlé sọ ẹlòmíì wọ́n rì. gbogbo àwọn wàhálà báyẹn òun ló ṣẹlẹ̀ àwọn àfà tí wọ́n gbé gbà náà mú gbà náà tí wọ́n bá wọ́n jẹ́ pé wọ́n bá ṣe akiri wọ́n máa ń àlífà náà ò ní lágbára tó bá yẹn láti wá máa jẹ́ kí wá lè tó tó fi jẹ́ pé ẹni ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ alùsùn náà tí ó sọ̀rọ̀ ọ̀nà mọ́sálásí mọ́ àwọn mùtẹ́sílà nìkan náà sọ̀rọ̀ ọ̀nà mọ́sálásí gbogbo ẹni tó wà láyé pátá yẹn lọ́gbà yìí pé wo bí ọ̀dà kó jáde tàgbàgbà kó o sọ yìí pé Quran géèrú màkùlò wọ́n gé ìlú rí ìkànnì àwọn àfáà kan wá láti Maka abdulaziz náà ń bá afa yẹn tí àti afa yẹn kọ tó fi ṣe kínní nínú àwọn afa tó ní akínní ó dẹ̀ mú ọmọ rẹ̀ dání nínú mọ́sálásí nínú bàṣán mọ́sálásí olóòtú kéde ní Baghdad olóòtú kéde alukur'an gẹ́rù maklo kalamullah gẹ́rù wọn kọ́ fi ìyà burúkú <laughs> tó kọjá bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kó tó mú lọ sí ọ̀dọ̀ Mamun ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ dá lójú ó sì tún mọ gbogbo bó tura sa màmúnù dáadáa àká tọ́lọ́mù ó dẹ̀ ti bẹ́lọ́ bẹ́lọ́ kó tó wá ó bẹ́lọ́ yẹnẹ́bíà yẹnẹ́bíà yẹnẹ́bíà yẹnẹ́bíà kó tó wá ọlọ́dẹ ràn lọ́wọ́ náà àwọn afáàtò dúró nígbà náà olùwà tó látara bẹ́ẹ̀ in tó ṣẹlẹ̀ náà nìyẹn kọ́líkùlì kùránì kùránì wọ́n gbé ẹ̀dá ọlọ́ọ̀ni kùránì wọ́n tún gbé ìlọ́wọ́ rẹ̀ gbé ọdẹ ké ẹ abáti ka kùránì lọ́rọ́ lẹ́lẹ́kan yẹn ọ̀rọ̀ náà ní kàbí tí bọ́rọ̀ rẹ̀ ni àbò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ní kà lafzu lafzu ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kàlámù tó tó káàkiri gbogbo ayé àwọn ẹ wọ́n mọ́ra sí mọ́ àwọn àbá ni aburú lọ́lẹ̀ wà mẹ́ pọ́ gan tí kúránì bá ti di makluk ẹ bá ti jẹ́ ẹ̀dá yusibu wà yúkùtì ẹ bá ti jẹ́ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá máa right adẹ̀mọ́ ṣe kí ni o ó sì lè máa right ẹ̀dá àbùkù a máa bá ẹ̀dá oríṣi nǹkan ní máa ṣe ẹ̀dá tó bá pẹ́ díẹ̀ yóò máa yí padà yóò máa yí gbogbo bí sẹ́mà yìí ti wà ẹ̀dá ni yóò padà kó ń bẹ̀ yóò padà kó ń bẹ̀ yóò máa fèdì láwọn àsìkò kan tó bá ti jẹ́ ẹ̀dá sọ̀rọ̀ ọlọ́run ọba ò lè yí padà láéláé la abadọ̀lẹ̀ àbẹ̀bí. ọ̀rọ̀ náà ni ọmọ jẹ́ èyí ló lọ́kẹ́ mo rí lọ́kàn bẹ̀ ah, àìdá kan nù àdínkù kan nù kíní kan nù kò lè ṣe bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ so ìyẹn ni wàhálà tí gbogbo àwọn àáfàá tí wọ́n pa wọ́n tí wọ́n tì wọ́n mọ́nú ẹ̀wọ̀n tí wọ́n ṣe wọ́n léṣe nítorí àlámọ̀rí òun náà fi gbọ́ òun ṣe wọ́n léṣe. Al-Khalifatul Ma'mun bàbá abẹni kí wọn lọ gbé ìmọ̀ Muhammadu wa tó kú ìmọ̀ wà àgbà onìkan náà ló fi wáké ìmọ̀ wà àgbà pé má ti yanjú eléyìí <laughs> kò yẹn nìkan tí ò ní gbọ́ nǹkan tí wọ́n sọ ọwọ́ abúra ó búra wájú à táwọn alárúbáwá bá dẹ̀ ti búra àbí khalifa khalifa bá fi lè búra president tó búra wájú àwọn èèyàn ó máa ríra rẹ̀ nírí pé tóun ọ̀bá fi lè mú ìbúra yẹn ṣe <laughs> kó wọn á lọ pé àwọn ti ríra àwọn bẹ́ẹ̀ pé òun gbọ́dọ̀ mú ìbúra yẹn ṣe ni ó lè ti búra pé ó ti ṣèlérí pé tí wọ́n bá fi lè gbé mọ́mọ́ amọ̀dù níwájú òun báyìí tóun béèrè lọ́wọ́ mọ́mọ́ amọ̀dù wípé kí ni dọ́gbọ́yé pẹ̀lú Quran àgbègbè Quran ni géèrú màkìlú ìgbà tó wọ́n fi tó yẹ yìí. ọ̀yẹ̀ lọ́wọ́ fún màmá wọn. ó ti búra tẹ̀yẹ̀yẹ̀ wọn á ní kọ́ lọ gbé màmá wọn tó wà lọ́mọ àwọn ẹ̀dùn abẹ lọ́n ìwọ ọlọ́run má jẹ́ kí èmi àti màmú má jẹ́ ọlọ́run ti gbàdúrà wọn lọ́dún tí ń gbé wọn bọ̀ báyìí náà sọ pé màmú mi. ara gbígbàdúrà ni tí ọlọ́run bá máa ń ṣe fún àwọn tó bá já wọn ẹni tiẹ̀ tọ́lọ́run ti ṣe fún àwọn tó ń já wọn sọ̀rọ̀ fún àwọn tó ṣáájú náà sọ àdúrà tí máa mú ṣe ọlọ́run bá gbàdúrà náà ni wọn fún wa jẹ́ kọ́kàn tiwọn náà dúró gbẹ́gbẹ́ so látara bẹ́ẹ̀ ẹni tó jẹ lẹ́yìn mahmood onígbè ní alimotasim wọn ni kọ́ lọ mú àmọ́ muhammad bá tí alifa ti kú ẹ̀rù gbé wọn lọ́nú ẹ̀wọ̀n ẹ̀dàkùnú ẹ̀wọ̀n kí alifa ni ó fi jẹ alifa tó jẹ àwọn tí wọ́n wà nínú ọdẹ àlámọ̀rin wọn sọ ẹ̀rù pé mọ́mú yìí afẹ́ jí pẹ̀lú ẹ̀ sọ oní iṣu tó wà lẹ́lẹ́ oní tí wọ́n kọ́kọ́ mú ṣùgbọ́n àlífà tó ń jẹ ní tiẹ̀ ọlọ́run ti lo sábàbí kan tiẹ̀ òun sọ pé ìwọ ọlọ́run mo ṣèlérí fún ọ ni ìní fọwọ́ mi pamọ́ Muhammad ìsì ní pààyàn láti ẹ̀kọ́ pamọ́ Muhammad so O ti ṣèlérí bẹ́ẹ̀ fọlọ́ tiẹ̀ èyí kọ́kọ́ ti dúró náà so gbogbo àwọn tó wá ní pé kí wọ́n lọ gbé mọ́mọ́ Ahmad wá ìbàdàn gbé mọ́mọ́ Ahmad dé tí wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ mọ́mọ́ Ahmad òun òun á ní pé tí ò bá ti dá wọn lóhùn kí ó gbà pé Muhammad nígbà rẹ pé bí pa náà náà fẹ́ pa mọ́ Muhammad tẹ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ wa sàlàyé fún wa pé àwọn òṣèlú ní tòun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ wọn ní pamọ́ mọ́ òun ò sì ní ṣékí ni ó pàṣẹ pé wọ́n pa nàfẹ́ wa mú wípé ẹgbà òun làwọn náà ẹgbọ́n Muhammad ní iwájú gbogbo ayé táwọn èèyàn wá sí pálásì àlífà láti wá na ìmọ̀ wọn gbé ìmọ̀mù wá lọ́gbẹ́ kan náà àwọn afáńjọ́ náà Abuja fada ambari bàtà ń gbé mama amadu lọ sọ́dọ̀ mahmudu tiẹ̀ kọ́kọ́ nìyẹn bàtà ń gbé mama amadu lọ òun ti lọ́wọ́ lọ bá mama amadu gbé mama amadu gbogbo tó ní bí nílé jáde òdùkú lọ. tó o bá fi lè sọ wípé kùránì jẹ́ màálù ó ti mọ̀ pé àwọn tí ọmọ yẹn rẹ̀ ni ó sọnù látara àlámọ̀rin. ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ náà ò so látara bẹ́ẹ̀ ìgbà tí wọ́n gbé mama amadu wá lọ́dọ̀ ọmọ tásíwọ̀n mama amadu dúró wípé kùránì òjèrú mọ́tò wọ́n fọ́ọ̀sì wọn pé kó láíláí àwọn ò lè sọ nǹkan táwọn ọ̀bá mọ̀ táwọn bá rẹ́rìí báyìí àwọn ọ̀bá nǹkan táwọn ọ̀bá mọ̀ àwọn ò lè sọ wọ́n kó gba àwọn àfáà tí wọ́n ń wá ń gbá náà wá láàrin bí ọjọ́ mẹ́ta wọ́n fi ṣe gbogbo mọ́mọ́ ahmad ó wí ní gbogbo wọn wá ń fọ́ọ̀sì mọ́mọ́ àfọ́sà sọ wípé kùránì jẹ́ màá lò so gbàdá ni pé kọ́ gbà kò sí tọ́jú tó kú náà ni pé á nàlẹ́gbàá ni ọgbọ́n tá fẹ́ wí ẹ̀wọ̀n mọ̀ṣá tó ti sọ̀rọ̀ ọ̀run nìyẹn sọ̀rọ̀ àwẹ̀ nìyẹn ẹ̀wọ̀n wọ́n ti gẹ́rẹ́ tó ẹ̀wọ̀n àwọn èèyàn bó ti lágbá ẹ̀wọ̀n gẹ́gbà tó ti bẹ́ẹ̀ náà àṣetọ́ mi ti lọ́sọ̀rọ̀ fáwọn èèyàn látara bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn olóòlì nàyẹn dáadáa àwọn tó lè dáadáa ni wọ́n wá fún Imam Ahmad gbogbo wọn nà Imam Ahmad Imam Ahmad fi dákú inú àwẹ̀ dẹ̀ ni Imam Ahmad wà níjọ náà wọ́n dẹ̀ mọ̀ pé inú àwẹ̀ ni Imam Ahmad wà nígbà tí Imam Ahmad dáadọ́ fún jí báyìí wọ́n lọ gbé nǹkan fún wa pé kí wọ́n mú wọn láwọn ò mú àwọn wà nù àwẹ̀ àwọn ò sì ní já ìjẹ ẹ̀jẹ̀ tí wọ́n ń tọ̀ tí wọ́n bá fẹ́ tọ̀ wọ́n ń tọ̀ ẹ̀jẹ̀ jáde láàrin lẹ́yìn náà níbi tó lágbára rẹ̀. sọ wọ́n ná wa ìdájọ́ máa tí wọ́n ná wa wọ́n ṣe àwọn rí pé ah, àwọn ti fẹ́ pẹ́ ní yìí lẹ́sẹ̀ tí wọ́n gbé wọn kúrò padà sínú ẹ̀wọ̀n pé àwọn tó máa jẹ́ ẹgbẹ́ tó máa sọ ọ̀rọ̀ nípa wọn. sọ látara bẹ́ẹ̀ àdífà tó ń ná nígbà náà òun ń bẹ̀bẹ̀ ó tún wá ń padà á tún ronú padà kò kúrò lórí ibi tó wà ṣùgbọ́n ó tún lọ́gbọ́n wá ojú rẹ̀ mọ́mọ́ ahmad pé mọ́mọ́ ahmad sọ ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mọ́ ahmad pé kí ni ká máa ṣe fún mu tẹ́sí mọ́ báni rọ́ìmọ̀ òun lọ náà bá kí àlífà ẹ̀ ó ti gbé wọn ló ti ṣe ń tiẹ̀ yẹn àdúgbò mi ti bẹ́ lọ́n pé mo fẹ́ dún wájú ọlọ́run kí má ẹ̀sẹ̀ máa sọ pé nìkan lọ́sẹ̀ mi mo ti fẹ́ fàforí ti gbogbo àwọn yẹn kí n tó kó láyé <laughs> mo fẹ́ dún wájú ọlọ́run ìyàwó ẹ̀ sọ pé ẹnìkan náà náà mo ti lọ́dọ̀ pé wọ́n náà mo ti sàfúríjì fún láyé gbogbo ẹni wá ní kó tó tó wá sẹ́yìn. ara dúdú tí mọ amadu tí wọ́n dúró nìyẹn. so látara bẹ́ẹ̀ àlífà eléyìí náà kú ó kú ó wá fi àlífà míì síbẹ̀ àlífà eléyìí òun ni wọ́n ń pè ní kí ni àlífà tú àlìwáásík òun wá ní òun wá wò pé ah, àwọn aráàlú ti ń fẹ́ máa dárayọ̀ sílẹ̀ wípé wọ́n na odidi ìmọ̀ọ́mù àgbà ti gbogbo ayé wa aláàtí fẹ́ máa ṣẹlẹ̀ wọ́n pé ah, tó máa ní kó o tún máa kọ̀ntínú wàhálà yẹn lọ ó lè padà wá di nǹkan tí gbogbo olú ó bàjẹ́ wọn ni kò sọ fún mama Ahmad títòun ní pé mama Ahmad gbogbo omi tí ń bá wà pàtà yẹn mọ try láti wà bẹ́ẹ̀ <laughs> láti kínú ni láti kínú ni so má bá mi gbé pọ̀ níbi kan láì fi màkà ni so má àtà àwọn kan sọ pé lọ́sọ̀ mọ́ máa mọ̀ ní pé kí mọ́ máa mọ̀ gùn ó mọ́ tiẹ̀ jáde kú òun lé out ààrẹ kọ́mọ̀ wà nínú lẹ́nu pé òun ọ̀bẹ káwọn ò ṣe kí ni o káwọn yọ pàṣẹ rárá gbọ́dọ̀ fi lẹ́nu ìlúfẹ́ pé ìmọ̀mọ̀ ahmad inú ilé ni wọ́n wà ìyànà wà káwọn fẹ́ jáde wọ́n máa máa sọ́jí jáde wọ́n gán púpọ̀ ẹgbẹ́ àlébà ló wọ́n gbọ́dọ̀ rí wọn rárá tó lágbára dé sọ látara bẹ́ẹ̀ àlébà ilé náà òun náà tún padà kú ìkórè àwọn tó fi àlífà mi jẹ al-mutawakkil àlífà ilé lọ́wọ́ jẹ́ bin al-sunna wal jamaa àlífà ilé kò ní rúurò rí tí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣáájú lọ tí wọ́n ní òun gbàgbé kúra ní o kí ni o irú màlúù àlífà mẹ́ta odidi lọ́lọ́ba máa wọn mú kú lórílẹ̀ ayé yẹn ló gbà pé kùránì yóò gbèrú màlúù. òun lọ́wọ́ ṣe dáadáa fún mọ́mọ́ Ahmad so gbogbo kínní ó kúrò mọ́mọ́ Ahmad òun wá ní kí wọ́n gbé àwọn nǹkan tó jẹ́ ẹ̀bùn ńláńlá tó pọ̀ gan ó ní kí wọ́n lọ gbé fún ìmọ̀mọ́ Ahmad mọ́mọ́ Ahmad wá ní pé òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni àwọn ò lè gbẹ̀bùn yẹn o àwọn kan dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lásán ni ẹ̀bùn o àwọn ò lè gbà wọn ò sì gbà lọ́wọ́ ẹ̀ ní ẹ̀bùn ńláńlá tó bẹ̀ tó bẹ̀ ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ àwọn àfa àgbẹ̀ tí mú un bọ́lá wọn bá ti mú mínà tó mú wàhálà tó kojú àwọn mùsùlùmí nígbà náà bọ́lá wọn bá ti mú lọ nìyẹn nígbà tí àlífà tó jẹ́ àlífà gidi tó jẹ́ àlùmọ̀tàwákè nígbà tó bọ́ sórí oyè lẹ́gbẹ́ ìjọ lórí nǹkan tó tóbi ni a máa ba nǹkan jẹ́ àti máa tó nǹkan ṣe so látara bẹ́ẹ̀ nǹkan tí díẹ̀ nìyẹn nǹkan tí màmá Ahmad tí wọ́n kojú nǹkan mama ahmad tí wọ́n kojú yẹn nípa kí ni o fitinatu kọ́lkìlì kọ̀ọ̀kan. ṣé mama ahmad ìmáàmù tó jẹ́ ibẹ̀ ó ní ìfaradà ìsọ̀bùrí wàsàbáàtì wàjálàdì pẹ̀lú sùúrù tó ṣe ìdúró gbẹngbẹ́n rẹ̀ ìstrọ́ngì ẹ̀ lórí ẹ̀sìn òun ni ó fi jẹ́ pé yẹ̀tẹ̀ ikú lákọ̀ọ́bá kí ni lákọ̀ọ́bá ìmáàmì alìsúná ọ̀jàmá onímọ̀ fi lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n máa pé ìmáàmù alìsúná ọ̀jàmá yẹn ni pé ní táwọn tó ṣáájú lọ tí wọ́n dúró lé lórí ìmáàmù gbogbo àwọn táwa wà lẹ́yìn wọ́n dúró lé lórí tó gbé tó bá fi lè mú ọ̀gá kúrò gbogbo ọmọ yòókù ti di kíni o ó ti di ẹrú àwọn ni wọn dà ni wọn jẹ odidi àfa àgbà nígbà náà tí wọn gbé súnà dúró wọn sì wà dúró ti súnà so látara bẹ́ẹ̀ òun náà nígbà jẹ pé fitina yìí wá kú òlẹ ní fitina tó jẹ pé ó lágbára gan tí èé ṣe kékeré Ọlọ́run bá dẹ̀ wá máa mú kú òlẹ pẹ̀lú àánú rẹ̀. so imam ahmad wọ́n jẹ́ ìmáàmù àgbà ìtọ́jẹ́ wípé wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba wọ́n dúró ti súnà òbí jẹ́ pé ìmáàmù tó wá nìyí wọ́n yẹ sọ̀rọ̀ pẹ̀lú ròrí wọn tí wọ́n ní pé ibi tẹ́rì bá ń wà òun ni gbogbo ìgbésí ayé ìmáàmù ahmad tí wọ́n bá rẹ́rìí kan tẹ́rì mi bá tún ti dé òbí jẹ́ pé náà bá rọrọ̀ mọ́ muhammad ọ̀rọ̀ mọ́ Muhammad máa ń ó máa ń yàtọ̀ síra wọn wọ́n lè mú fatuwa kan wá nísìnyí ọdún ó tún mú mi wá ìjọba bá ti rẹ́rìn báyìí ó ju ètò ìjọba ti tẹ̀lẹ́tẹ̀lẹ́ wọ́n lè máa lọ pé ẹ má kọ fatuwa mi lẹ̀ òṣèlè kan jẹ́ wípé ìgbà tí ọba ìdọ̀la ọ̀túnla mo tún lè ti rí ẹ̀rí mi so màá tún mú nǹkan mi wá sọra <laughs> ṣe sí nìyẹn tẹ̀lé àmọ́ Muhammad lọ́wọ́ ní tẹríba tí èyí tẹríba díẹ̀ fẹ́sìn fún gbogbo ẹ̀ ìmáàmù ahmad ẹnìkan sọ fún wa pé ah ọlọ́ba ṣe ìmáàmù ahmad lẹ́sàn gbogbo dára bí ó ṣe ìmáàmù ahmad ni wọ́n sọ bá mọ́ ah islam ní kọ́lọ́hún ó bá ń sàn lẹ́sàn nípa wa àwa ò lẹ́sàn kankan kí la ṣe bọ́lọ̀ mọ́ ní hànà tá a lè mí. àwọn àfáà yìí àwọn àfáà tí wọ́n máa ń kórìíra sànáwù ni èlébẹ̀bẹ̀ kí wọ́n máa yin òun ní gbogbo gbà mọ́mọ́ ahmad wọ́n ní wọ́n tún máa ń kó ìrángà mi káwọn èèyàn máa tẹ̀lé kó máa wọ́tẹ̀ láwọn lẹ́yìn kó máa wọ́tẹ̀ láwọn lẹ́yìn náà àbá mi ń bọ̀. ìmáàmù wa máa ń ṣe ìjọsìn gan so inú ìjọsìn wọn tí wọ́n ṣàlàyé fún wa òun náà ni pé ìmáàmù amadu máa ń gbìyànjú lójúmọ́ láti yan náfìlà three hundred yàtọ̀ sínú ọ̀ràn àyàtọ̀ ń kí gbogbo àwọn tó sọ̀tàn àwọn pátá yan yan náà ni pé ìmáàmù amadu náfìlà three hundred òun ni ọmọ ń gbìyànjú nígbà tí wọ́n ná wọn tí wọ́n lè dé má òun ni náfìlà àwọn di one hundred and fifty tó fi kú. gbogbo ọjọ́ monday thursday òun ni wọ́n máa ń gbààwẹ̀ wọ́n dẹ̀ tún gbààwẹ̀ ní ayámúlẹ̀bì ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ná wọn tán wọ́n ní pẹ̀lú pé wọ́n ná àwọn tọ́lọ́ wọn bá yọ àwọn kúrò lọ́wọ́ gbogbo àwọn àlífà yìí àwọn ò ní fi ọjọ́ kan lẹ̀ láì ní gbààwẹ̀ táwọn òfin kúrò lórí ayé. lọ́dún tó gbẹ́ fáwọn so látara ìgbàdá ní dẹ́rì nira tuntun gan nìyẹn o ṣùgbọ́n nínú ẹ̀fẹ́ náà wọ́n yẹ kò jẹ́ kí agbára wọn lè ṣe láti ẹgbẹ́ láti máa so wọ́n jẹ́ tó ṣe yí pé ìbẹ̀rù ọlọ́wọ́n bá máa ń wọnú ẹ̀mí wa gan-an púpọ̀ àwọn afá yìí ìjọsìn ọlọ́wọ́n bá pọ̀ nínú gbèsè ayé wọn púpọ̀ wọ́n sì ní tẹríba wọ́n èsì ìbú àwọn afá ẹgbẹ́ wọn ìmọ̀mọ́ ahmed gbogbo àwọn afá àti wọn lọ sọdọ màmúnù pátá yẹ́yẹ́ abẹ́wárí nǹkan sọ ni abẹ́wárí nǹkan sọ ni mahamadu ọmọ fún gbogbo wọn ni ọmọ fún wọn ni ọmọ fún wọn ni ti sọ pé náà ti yẹn ọmọ fún wọn ní wúzírù ni amadu ṣe báyìí fún wúzírù amadu ṣe báyìí fún wúzírù so mahamadu gbogbo àwọn ni máa ẹ̀rọ pọ̀ ibùgbà ẹgbẹ́ àfa ìkànnì àfa kan náà ń pè ní Isaac mọ́mọ́ àwọn ti sọ pé nínú àwọn àfa tó rìn káàkiri ayé tó kọjá lórí omi àlè rírú ìmọ̀mù Isaac máa dá dòdòdó tó tán ló jẹ́ pé àìmọye kan wà tá a máa ń sọ nígbà mí inú ẹ̀sìn tí ìmọ̀mù Isaac máa ń takò wá ní ọmọ máa ti sọ̀rọ̀ ìmọ̀mù Isaac wọn ni pé nínú àfa àtọ̀ lọ káàkiri ayé ìmọ̀mù Isaac lọ káàkiri lóòótọ́ nígbà tá a máa ń sọ̀rọ̀ míì tó yẹ pé a máa sọ pé ibi tẹ́sìn wa ni mọ́mú ìsáàkì ó sì máa takò wá bó tẹ̀ jẹ́ pé kò sí àáfà àti kò sí wá ti fẹ́ rí báwọn tó ṣáájú lọ náà àáfà máa takò àáfà lẹ́kọ̀ọ́ kan. sọ èèyàn méjì sọ̀rọ̀ àáfà yìí ó sì ẹ̀ṣẹ̀ kí ni òun náà bá dán dán dán sí àfẹnú bàjẹ́. látara dáadáa àwọn ènìyàn kì í fi ká sátẹ ẹnìkan káwọn olè bá ní káfẹnú àtẹnu gbọ ẹnìkan káwọn olè bá ní. onítùmọ̀ àárí kọ́lọ́dọ̀ àwọn tó ń já àwọn tó ṣáájú lọ tọ́jú àwọn ẹni rẹ̀ sọ ẹgbẹ́ Muhammad wọ́n jẹ́ ẹnu ṣe pé wọ́n sin ọlọ́run ọba wọn tọkàntọkàn orí sísin ọlọ́run ọba wọn yìí náà òun náà ni wọ́n sì kú lé lórí sórí ẹ̀ ni wọ́n kú lé lórí wọ́n sórí ẹ̀sìn lórí dáadáa òun náà ni mama ahmad òun náà ni wọ́n kú lórí so eléyìí jẹ́ àwọn nǹkan díẹ̀ tá a lè ṣàlàyé fún wa nípa ìmáàmù Ahmad so ilé jẹ́ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan díẹ̀ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa ìmáàmù Ahmad ètò díẹ̀ tó lágbára jù bẹ́ẹ̀ náà ní mẹ́sínà onẹ́nu ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ìmáàmù Ahmad kò lè má sọ̀rọ̀ mẹ́yìnà tó ìmáàmù Ahmad yẹn pé títẹ́sì àtàdéhùn tó tóbi yìí tó ṣẹlẹ̀ tó yẹ pé irú rẹ̀ kò ṣẹlẹ̀ bí fọ́ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kò sì tún wá tún ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà sọ látara bẹ́ẹ̀ mọ́mọ́ amadu sì dúró ọlọ́run bá lò wọ́n fún ẹ̀sìn látara bẹ́ẹ̀ àwọn náà ká kẹ́kọ̀ọ́ látara ìmáàmù àgbà yìí tó jẹ́ ìmáàmù dáadáa ìmáàmù tó dúró ti súnà olóde alikitaabu wa súnà ìmáàmù tí ó yẹ lórí kan tí anisa salam tó fi í lẹ̀ nǹkan tí àwọn sálàf tí wọ́n fi lẹ̀ so látara bẹ́ẹ̀ káwọn náà jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ látara wọn so ìta gbọ́ kọ́ ló jẹ́ kó ṣe wá láǹfààní kọ́ ló jẹ́ kí ó wúlò fún wa àwọn tó jẹ́ àwọn ẹni tó ti ṣáájú lọ kọ́ ló kó gbà wọ́n ní ẹni rí àwa náà kọ́ ló jẹ́ àwọn náà ò lè rí àwọn nǹkan kan ṣe tí ó jẹ́ nǹkan dáhùn náà fi jẹ́ ẹni rí tí wọ́n fi máa sọ̀rọ̀ tiwa náà lórí dáadáa tí àwọn náà lè kù sórí dáadáa kọ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọn subhanahu wa ta'ala wa bihamdi shalala ilaha illa anta. أستغفرك وأتوب إليك